sọ́kọ̀ wa àwọn òṣìṣẹ́ àbúṣàtẹ́ ìsàwọ̀ ní tí wọ́n ń da ẹtí ń jẹ́tò yìí ní gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday nírọ̀lẹ́ látago márùn-ún látago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀yìn kanada barika royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo ní tí bá ń wọ lókè nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣẹ́kọ̀ọ́ àbúṣàtẹ́ ìsàwọ̀ ní sórí aago wọ̀nyí zero eight one zero three three. five one five four nine lẹ́ẹ̀kan sí جزاكم الله خيرا الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوقف الله وضع الطريق أتي يزيالهم فوق النبي ومحمد sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé annabi àwọn sọ̀hábà rẹ̀ àwọn tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ tó àtọrọkọ́lọ̀ kó fi kẹ́kẹ́ àtọrọ yìí kó fi kárí wọn gbọ́n àti àwọn gbé ètò àdínà yóò sọ̀rọ̀ nù òun náà ni ó tó bẹ̀rẹ̀ ní ènìyàn akéwà pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu nam ọ̀rọ̀ rúkìá yẹn ni pé àwọn àdúrà tí a máa ń ṣe tí a máa fi ń wá ìdáàbòbò níbi aburú àlìjànú àbí aburú àṣàṣì so náà ni à ń ṣàlàyé lọ́wọ́ fúnra wa yìí nílà so màá fi ọ̀rọ̀ nípa rúkìá yẹn màá fi rọ̀ ní èmi pẹ̀lú ògùn ọlọ́run ọba. nà màmá àwọn ọ̀rọ̀ tí màá fi fi ọ̀rọ̀ náà rọ̀ òun ni pé ọ̀nà wo lèèyàn máa ń gbà kárókíà tí ó sì máa ń lapa jura wọn lọ oríṣiríṣi ọ̀rọ̀ náà oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn máa ń gbà kà ẹlòmíì wọ́n ní pé wọ́n kà fún ẹlòmíì ó kà fúnra rẹ̀ ẹlòmíì wọ́n kà sínú omi àmọ́ mo fẹ́ kó dá wa lójú ni pé ṣe rí kíkarókíà tó jẹ́ sílapa rẹ̀ ìtumọ̀ lílapa ni pé síṣiṣẹ́ tí máa ń ṣiṣẹ́ fún nǹkan tí yẹn fẹ́ kó ṣe bí n bá ṣe ń jìnà sí bẹ́ẹ̀ náà ni lílapa rẹ̀ ó ṣe máa fìyẹ̀sì kúlà máa bá ìdẹ́t bá ìdá àtàfíìr tòun náà àwọn kọ́ ìlà táwọn afá gbé kalẹ̀ nípa ọ̀rọ̀ rókè àti kalẹ̀ tó gba tí n tá ń kà yẹn tí sábàbù tá ń kà yẹn tó bá ti ń jìnà kúlà máa bá ìdá sábàbù بعد التعصير بعد التعصير so bí ẹ̀yìn bá ti ṣe ń jìnnà sí lẹ́ni pé ìtumọ̀ rẹ̀ ni pé tó ẹ pé ẹni tí nǹkan ń ṣe tó ń fura pé nǹkan ń ṣe òun òun ló bá karókè ààrẹ fún ara rẹ̀ tó kà fúnra rẹ̀ ó lágbára ni ó kà fún lọ tí ẹ bá kà fún yàn òun ó lágbára ju kó ṣe pé ẹlẹ́ tó kà sínú omi ṣe pé tẹ́wá tó kà sínú omi ó tún ti jìnà nìyẹn so ilé ìlàgbọ̀dọ̀ kọ́ mọ̀ pé àkọ́kọ́ tó kọ́ dájú ní kí ọkà nǹkan fún ara rẹ̀ wọ́n tí nǹkan ṣe kò kà fún ara rẹ̀ yẹn ni pípa pé kò sí ìlágbára débi pé èèyàn lè ka so irú ẹni Ànábì sallallahu alaihi ń ṣe irú ẹ náà ni Aisha radiyallahu anha náà ló ṣe fún Ànábì sallallahu alaihi wasallam yẹn ni pé ànábì kìtìmọ́ kà fúnra rẹ̀ ìgbà tó wá di pé ọ̀rẹ́ ànábì Aisha ló wọ́n kà fún ànábì sallallahu alaihi wasallam tó túmọ̀ sí pé yẹn lè kà fún yàn torí ẹni àìmẹ́yà rẹ̀ tánàbí náà kà fún rẹ̀ kẹtẹ àti sọ̀rọ̀ síwájú so yóò ní nǹkan tí a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ wípé ọ̀sán tá a máa ń gbà ká nìyẹn sòtẹ́lẹ̀ ilẹ̀ tí bá ń ka mọ́ bẹ̀rù mọ́ bẹ̀rù wípé ọ̀rẹ́ lágbájá àbí nǹkan kan ń ṣe é wọ́n fẹ́ ka ọkùnrin ẹlòmíì wọ́n bẹ̀rù pé ha ìmọ̀ lè ka ẹ̀ sí àlùjànnú wà ní nǹkan sọ ẹ̀dá ọlọ́run àlùjànnú àlùjànnú yìí ṣe ń tọ́jú ènìyàn máa ń bẹ̀rù ọlọ́run bàlá máa ń bẹ̀rù sẹ́ni tí sọ fún wọn sọ̀rọ̀ mọ́mọ́ Ahmed ní ìjà ìjọ sùn náà ni pé kí wọn ká tó wá ṣe pé dandan wá kọ́ ni pé kọ́ ọmọ ẹ̀sìpẹ́ǹtì pé kálíjànnú kọ́ bọ́ sọ̀rọ̀ torí nǹkan mìíràn àjẹ̀nú ló ń bẹ lára rẹ̀ ní àbí kò sí ní àfi tó bá rí àwọn eré pa kò dán lójú pé sẹ́hẹ̀rù ni àbí kò ṣe sẹ́hẹ̀rù wípé àtàtì nkíní yìí tàbí tí ẹ bá rí àwọn eré pa tòun ti bẹ́ẹ̀ náà yàn ní pẹnu bí a ah, àtàtì nkíní yìí là so gẹ́gẹ́ bí ìjẹ́ ọmọ ènìyàn pé ọlọ́run ọba lọ́ mọ ọ̀kọ̀ àìlèmọ̀ lọ́kọ̀ yìí wọ́n ṣàhádà ọlọ́run ọba lọ́ mọ ọ̀kọ̀ ńlọ́ tí ń jẹ́ kọ̀kọ̀ àwọn ọmọ sọ gẹ́gẹ́ bí ènìyàn ti wà nàmì eléyìí nìyẹn tó tí ẹ ń ka rúkìá lọ́wọ́ tó wá di pé àlìjànú bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó àmọ́ kìí ṣe pé ẹ̀mí yẹn gbọ́dọ̀ máa wà níbi kí wọ́n sáfẹ́ kí àlìjànú wọn sọ̀rọ̀ wọn ti pa ọmọ ní sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ taniọ́ ní gbogbo yìí wọn ràn ọ nìyẹn nínú súnà nàbí sallallahu alaihi wasallam wọn ràn ọ ní pípọ̀ nǹkan ló kíyà kí ọmọ wa bí àrí pé àtikúsákúsá sọ̀rọ̀ láà kò nídìí kódà yìí fún gbogbo àwọn nǹkan míì tó jẹ́ àwọn nǹkan àsìbáàbò yẹn ni pé bóyá bí sàṣàrọ́ọ̀nù ni bí àtìkì ni bí kíní ni làbídàn àjúwà ni kò tí ẹ bá fi gbọ́ àwọn nǹkan yẹn ṣe sábàbí pé ẹ̀ ń lò fún ẹnìyẹn kò túmọ̀ sí pé kí wọ́n máa wáyé tó ṣe pé yóò fi tírígà lìjànú kò nídìí ẹ kà á tí wọ́n ti ka ń tẹ́ka sí ẹ̀fílẹ̀ǹtì yẹn àmọ́ kò sí tó burú yẹn ló sọ pé jáde ẹni tó mọ̀ sọ̀rọ̀ pé yẹn lè fọwọ́ gbá ẹni yẹn gan lẹ́nu tí ẹ̀ ń ṣerú kíá fún yẹn lọ fọwọ́ gbà sọ̀lẹ́bí sọ̀lá sọ́lá ń ṣe bẹ́ẹ̀ ó ti sọ̀rọ̀ tánàbí ní ókúrò ìyá àdíwọ̀lá jáde wọ́n tọ́ ọlọ́wọ́n bá yìí ìyẹn lè sọ bẹ́ẹ̀ so kálíjẹ́ kí ọmọ aṣerúkíà lọ́wọ́ kálíjẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní báyọ̀ sọ̀rọ̀ so ewu ńláńlá máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ gan-an gbogbo ẹ̀yìn tẹ́sí ń kárúkíà nǹkan rẹ̀ lákìísí ẹni pé mo sọ ń jò ní pé ẹni tó bá ń fi jíde àti fi ń ṣe ló padà kàdánwò fà ló padà kàdánwò ẹni tí ń fi rúkíà lu jìbìtì ẹni bí rúkìá parọ́ ẹni bí rúkìá dalérú torí gbogbo wọn fi ń dẹbí rú torí gbígbà tí wọn ń ka rúkìá fálẹ̀jẹ̀nu kálíjẹ̀nu wọn sọ fún wọn pé tó ń kálukú àfẹnitì nǹkan ṣe tó wọn ní ẹjẹ ń sọ̀rọ̀ ẹjẹ ń sọ̀rọ̀ ẹjẹ ń sọ̀rọ̀ lọ́rọ̀ ní lálẹ́ kí wọ́n hàn lè mọ̀ ní gàgàn so tí wọn náà tí wọn tí wọn ń ka rúkìá náà wà ní tọ́ ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ gbọ́ so ẹnìkan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n karókíà fún wọn báwọn kẹsùn nǹkan ṣẹlẹ̀ bá wọ́n karókíà fún wọn wá ń sọ pé ìyá ẹnìyẹn náà ní í ṣe àfáàtì nǹkan lókè àrọ̀ bá dúpẹ́ ṣe é ṣùgbà tí ò sákèédà gbà tí ò ṣe é mánì ó ní ha àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́sìn ni pé kí láwọn ṣe ó ní ẹ lọ bẹ̀ yá wọn àwọn náà bá dìde gidi ká fẹ́ lọ bẹ̀ ẹ fẹ́ lọ bẹ̀ yá wàláì bọ́lọ̀ ń ṣe ní kápò dénú mo ní sẹ́ ẹ̀ mọ̀ nǹkan ń sọ báyìí ìwọ yìí ọlọ́ọ̀bẹ ta ni ó ní ó ní àfa àwọn oníkàwọn lọ lè bẹ ìyàwó ah, ah lọ lè bẹ ta ikú òun ni ń ṣe ìyàwó rẹ ìyá ìyàwó ni àwọn èèyàn ni ìyá rẹ ní ń ṣe ìyá ìyá ìyá òun ọkọ báyìí dẹ́kun wọn lọ lè bẹ ìyá ìyàwó òun lóòótọ́ náà ni ah, ṣe ah ṣẹ́ni pé kí ni ìyàtọ̀ rẹ pẹ̀lú àwọn bàbá aláwo báwọn kí ni ìyàtọ̀ rẹ pẹ̀lú àwọn àfóúnjẹ alábí báwọn so náà ni gbogbo tí àwọn àlejò náà bá ń sọ lẹ́nu jáde nǹkan ni èèyàn máa ń gbọ́ lèèyàn sì máa ń lẹ́tí sí kódà ètí sí àwọn afásúnà ni pé wọ́n èyí fi ẹ́ẹ́rì tí bí wọ́n bá wọn sọ̀rọ̀ kódà àwọn ìdá wọn lóhùn tó bá ti ń kalọ̀ àwọn bá ti wọ́n lọ nìyẹn kò bá máa pariwo jù bẹ́ẹ̀ lọ kò bá máa sọ pé dúdúdúdú òun ìdá lóhùn àbí ẹjẹ máa ń sọ̀rọ̀ gbogbo ẹ̀yìngbà ìsìláàmù yìí nìkan irọ́ ni gbogbo ẹ̀yàn yan ọyá sọ pé àṣàdà láìláìlá òpùrọ́ ó mọ òun náà ni pé gbúrú àwọn kan báyìí àfa aṣọ ọlára pé ká máa ní ìgbàgbọ́ sí kódà tí àlùjànnú mi ti bá tàwọn èèyàn jẹ́ ọba àkídà wọn jẹ́ ìyẹn ni pé ìgbàgbọ́ wọn sí ọlọ́run so nípa pé ọmọ ìyẹn wo ohun tí anabi sallallahu alaihi wasallam sọ anabi sallallahu alaihi wasallam ni pé a'maru ummati anabi ní ìṣẹ̀mí ayé gbogbo àwọn àlèhùnmọ̀ mi nítawọn àlèhùnmọ̀ mi rẹ́ǹjì tó wọn fi ṣẹ̀mí láyé bẹ́yìn náà sàbọ̀ ẹ̀yìn ọ̀bẹ̀rẹ̀ sixteen or seventeen àwọn range sixty seventy náà ni ó pọ̀ jù tó ẹni tó bẹ lé pẹ́ láyé jù ọkọ̀ọ̀kan ṣe ní àwọn tó máa tó máa tó máa tó máa lo kọ́rùnù kàtà ní tó máa kọ́ hundred ọkọ̀ọ̀kan ni tó ẹni wá mú àlìjánu kẹlẹ́ alóhùn bá yín sọ̀rọ̀ ní ìsìn ó lè ní bóun ti wà yìí òun ti wà látàyé ànábì Sùlẹ̀mánà ànábì Sùlẹ̀mánà tó yẹ pé láti nǹkan bóyá ó ti tó bí five five five thousand years yóò lóun wà láyé láti gbà wọn náà irọ́ ni irọ́ ni àbíkóló wà náà àwọn àlìyànú tí ànẹ́bì ń sọ tó bá bá ànẹ́bì sọ lọ́ọ̀ sọ́lọ́ yẹn kí láti one thousand years irọ́ ni gbogbo tí bá ń sọ lóyún yẹn irọ́ ni sùí tó rìnlẹ̀ jù nìyẹn nínú ọ̀rọ̀ àwọn àfa ẹ̀sìn wọ́n ní pé kẹ́ wọ́n bi àwọn àfa pé yes alkasiru min annasi kam tablugu a'mar aljin so sheikh yìí kẹ́kọ́ láyé mo sheikh mo gbé wáyé sheikh madina al àwọn àfa azhari ni. وأن هناك من ادعى أن أعمار الجن قد تصل للمئات من السنين ولا يقول لهم أن لبيون دريز أن يكون له 600 ولا يقول له 100 ولا يقول له 1000 years وأنه أكثر من روح من من من روح لذلك الكلام وأكثر من رواج ذلك الكلام هم القراء الذين يخرجون الجن wọ́n ní àwọn tó máa ń tọrọ eléyìí àwọn tó máa láwọn ń ka kíwú fún yẹn tó máa láwọn ń yọ àlìjẹnú lára yẹn ni àwọn náà ń sì tẹ̀lẹ́wìjọ àwọn náà ń propagate irú ọ̀rọ̀ yẹn ò ní nǹkan kan torí pé kí ni lè dáríkà kọ́lù lè jìn wà hujjatuhum tó máa ń gbìyànjú ni pé àlìjẹnú sọ bẹ́ẹ̀ fáwọn يعني دابهم الكذب والخداع يرى التنجاء ننشي سوا وإنما ورد في ذلك حديث رسول الله صلى الله عليه وسلم ونعى النبي صلى الله عليه وسلم مروي عن أبي هريرة له حديث عن النبي عمار أمتي ما بين الستين والسبعين النبي نسمي أي أوين وقلت إن جاء الأمم الأمم لا بقى الجنة بين الأمم النبي صلى الله عليه وسلم قد كذلك طلع نبي وإذ جاء وإذ قال نفر من الجن يستمعون لقد أوحي إلي أنه استمع نفر من الجن وقالوا إن سمعنا القرآن عجبا سوارا هو هي أنا أقول قرآن لما النبي شيء سوى النبي سقيا عمار أمتي النبي نشري يسمي أيها وتنجل ما بين ستين وسبعين وأقلهم يجاوز ذلك النبي نوى الدين يوم قجا 70 قجا منه أوجد ديني náà àlùmọ̀ yìí àwọn àlìjẹ̀nú náà kó sínú àlùmọ̀ ànábì sallallahu alaihi wasallam so òní kálìjẹ̀nú kan máa ní òun ti di 1000 years láyé ìrọ̀ gbú òní so náà ní kọ́ra ìrọ̀ ń gbajúmọ̀ táyé lómi tó máa pílè rẹ̀ nù rédíò tó máa lédè kọ́ọ̀dì rẹ̀ wọ́n ìrọ̀ ní àìgbẹ́sìn yé dáadáa so ẹ̀lẹ́ rẹ̀ nìkan tó jó ń sún náà tí ẹ̀sìn ọlọ́run bá yé kan gbárù nǹkan sallallahu alaihi wasallam so eléyìí náà nìkan tí a fẹ́ kó yẹra nípa ọ̀rọ̀ àwọn àlìjẹ̀nú gbọ́ tí à ń ka lókè àfáwọn èèyàn ẹjíká bẹ̀rù ọlọ́wọ́ bá o ẹjíká jí kó máa yé wọn pé ní tó dáa jù ní kan lọ́mọ kàfúrà wọn kó ń kálú kọ́ mọ̀ kàfúrà rẹ̀ ní tó dáa jù nù ẹ̀rí ńgbà tí ìyá mọ̀ ká ọkọ́ mọ̀ ká ọmọ mọ̀ ká ẹni mọ̀ kiri káàkiri tẹ bá débi tó ti ń kálú kẹwà bá wọn bá mú akíla dé báyìí láti kó ń kálú kọ́ ọmọ ojúṣe rẹ̀ sùlẹ́yìn náà gbẹ̀yìn tẹ́ǹfì lúkẹ́ àtẹ́ǹfì lúkẹ́ àtẹ́ǹfì so gbogbo wọn náà tó jẹ́ mùsùlùmí lọlẹ̀ mọ ojúṣe rẹ nípa ọ̀rọ̀ kí àmójú sọ àwọn àyà tá a máa kà fún wa ń jò ní òbí mi nílá mo fẹ́ kí kọ́ wà díẹ̀ ní òní so tí má ti lo bí a bí ìṣẹ́jú méjì fún ẹsẹ̀ kí n ka àwọn àwọn àyà tí mo ní àmà kà àbá àwọn súrà tí àmà kà fún tó bá fẹ́ ka lókè àyẹn tí mo ṣàlàyé báyìí sí ń jò ní ìpè yẹn sálùwà lásẹ̀ bá ṣàlùwà látàn so èyí mọ̀ ká àwọn àyà yẹn tí wọ́n fẹ́ ni ọkùnrin gbọ́ kó lọ́kùnrin kó lọ́gbọ́ lóbìnrin so àmọ́ tí ẹni tí bá ti ṣe mọ̀lẹ́bí rẹ̀ mọ̀gbọ́n ó lè lé tó bá jẹ́ kóbìnrin bá ní o so bí tí yóò ṣe náà ni pé ìyọ́ ka suratul fatiha ẹyọ kan má wo lè rìpítì ẹlẹ́mẹ̀ta ní suratul fatiha kò sí tó burú mẹ́ so bákan náà alif lam mim débi àyà ilẹ̀ kààrọ̀ ibi ulaika lahum hudan rabbihim wa ulaika humul muflihun so anábì ní kàkà yẹn so bẹ́ẹ̀ náà ayatul kursi Allahu la ilaha illa huwa alábì ní kàkà amana rasul anábì ní kàkà ṣùgbọ́n qul ya ayyuhal kafirun mẹ́ta qul huwa Allah mẹ́ta qul a'udhu bi rabbil falaq mẹ́ta qul a'udhu bi rabbin nas mẹ́ta. sókè bá ma wá àtikárù tó wá láti nù hadith anábì sallallahu alaihi wasallam so àmọ́ gbogbo tó wà ní kuran tẹ́wọ̀n nítorí kí ni mo ti kà yìí ẹ bá ti kà yẹn ó ti tó yàn tó bá kà ti kà tó kọ̀ sẹ́ tó tó tó dẹ́gbọ́n wẹ́ tutọ́ ìfẹ́ díẹ̀ àtàfẹ́ díẹ̀ kí wọ́n tẹ̀ sọ́wọ́ kó lẹ́ẹ̀mẹ́ta kó fi para rẹ̀ tó a pé ọ̀ká fún náà ni olóńkẹ́niyàn tẹ́wọ́ kó fi kó tu sí ọkọ̀ wà ìwọ náà ló bá fi tu sí ọkọ̀ fi pa lára kò sí nǹkan tó burú ẹni tó ń jẹ ó ti parí rúkìá ṣé kó wá mọ ẹgbẹ́ kó wá nira rẹ̀ lá kó wá tó kó ni kò mí kó mọ wá jí kó mọ owó létí rẹ̀ tó mọ wá jí kó mọ owó létí rẹ̀ títí tó wọn ó ka rúkìá kí tí wọn mọ dùn ẹlẹ́ni irọ́ sòdẹ́lẹ́yìn kà kọ́ ká bi tajwid bi pẹ̀lú pẹ̀lú pẹ̀lú kò jẹ́ náà nígbà mi tó bá ń ká ń ká tó mọ kùránì ká wọ́n yẹ pé olófẹ́ olófẹ́ ofẹ́ wúyàn sàn wọ́n wọ́n tó wà lè kàdáwò fún ara rẹ̀ o so eléyìí nìkan tí a fẹ́ ṣe lálàyé fún wa nípa ọ̀rọ̀ jìnbẹ́ nìyí sì ka rúkìá kọ dáyàn tààrà gbogbo ẹ̀ tẹ́nìkan bí lọ́dọ̀ ńdá tó dán tààrà pẹ̀lú rúkìá kì í ṣe rúkìá ló ń ká so nìyẹn aládàáwò nù kì í ṣe oníṣúkìá ṣùgbọ́n àwọn kábàáyé náà ní agbọ́dọ̀ mọ̀ ìfọ́nà kó mọ́ ṣàṣì àlékún àgbọ́yé ẹ̀sẹ̀ rẹ̀ fún wa. tó ni màá ra dá ọ̀rọ̀ nípa rúkìá dúró ìdílélà ní ọjọ́ mẹ́jọ ọ̀rọ̀ nípa àlá àlá lílá náà ni kò fẹ́ sọ̀rọ̀ ìdílé ta fẹ́ bẹ̀rẹ̀ ìdílélà. ní òní fún àti abá fẹ́ pè wọlé zero eight one zero three five zero one three seven one zero eight one zero three five zero one three seven one so àwọn ẹni tó ń kàn dam. aleykum salaam. ẹ ẹ sà ajá àti ìwà. sàmìlà ọ̀mù ń bọ̀ yín. Naam, ẹ̀rọ kò dé ìwé ni pé Bàtí Àrẹ sọ̀rọ̀ Màsálà ní àdìsí rẹ̀ tó ní àgbọ̀rọ̀ gbígbá jẹ́ ìpànà lè ṣẹ̀sìn nínú mọ́jìdì kan. Hmm yàtọ̀ sí lọ́sẹ̀rẹ̀ afọ́n lọ́sẹ̀rẹ̀ kábàárì. ṣé àgbọ̀dọ̀ jáde pé stéètì wa ni àbí kọ́ńtì wa. ẹ kí n lẹ́nu pé mọ́ṣáláṣí kan ju mọ́ṣáláṣí kan lọ wípé mò ń lọ eh? síbì kan àti gbogbo mọ́ṣáláṣí náà ni kì í ṣe stéètì wa àti kọ́ńtì ẹ ní mọ́ṣáláṣí náà ni gbogbo mọ́ṣáláṣí náà ni gbọ́dọ̀ yẹn gbọ́dọ̀ di ẹrù pé mò ń lọ lè ń ṣe ìbádà níbì kan sẹ̀dígẹ́tẹ̀ lọ sí ìbá ṣe eh. mọ́ṣáláṣí Kaaba àti Jerusalem àti Madina so ẹ̀hẹ́n èyàn ò mí pé èyàn ò lè kírun mọ́sálásí mi ò but kéèyàn ó digbá di ẹrù gbá tí mo ń di ẹrù lọ sí Mẹ́kà àti Mẹ̀dínà pa ń lọ àgbọ̀dọ̀ lọ mọ́sálásí kankan bẹ́ẹ̀ ìtànẹ́bí ń sọ nìyẹn títí bí kéèyàn wá di ẹrù mi kéèyàn ní mọ̀ ń lọ sí Kánò kí lọ́ fẹ́ lọ ṣe mo fẹ́ lọ lè kírun ní mọ́sálásí kan bẹ́ẹ̀ àbí mo ń bọ̀ mo ń lọ mi àbí n kú látàdúgbò wa ń lọ sí kú ọ kí lọ́ fẹ́ lọ lè ṣe kí mo fẹ́ lọ lè kírun níbẹ̀ ni nítorí kí n tó rí kí n fẹ́ lọ jàlúbáríkà ń bẹ sókè yé báwọn àdìmọ́lá láti kíníkàlè mi lọ láti bí àpẹẹlẹ mi lọ láti kíníkàlè mi lọ so amọ́láti ọlọ́lá ní sẹ́yìn náà mọ́ gbogbo amọ́láti ọlọ́lá tà mọ́ sọ́ lọ́rin o so kí wọ́n lé ní bẹ́ẹ̀ kò dá o kò dá naam naam ah, zero eight one zero eight five zero one three seven one. Naam. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa Ah, ìbéèrè ti tèmi ni wípé ọlọ́ọ̀bà àṣàyàn lẹ́sàn orí rẹ̀ lẹ́sìn tí wọ́n sọ fún wa wípé ká bá kọ́ sí àwọn ẹlẹ́sìn kankan kọ́sọ́ fà péyà àwọn èèyàn ti tún polówó rẹ̀ lórí rédíò bẹ́ẹ̀ ah, eh, ọ̀pọ̀lọpọ̀ ní bínà tí ó sì ní lọ bẹ́ẹ̀ rẹ̀ bínà tí ó sì ní kúrò ní tó gbà rẹ̀. sẹ́rí ọlọ́wọ́ ọlọ́wọ́ ṣàyìn lẹ́sàn rẹ̀ ọlọ́wọ́ ṣàyìn lẹ́sàn rẹ̀ kí ni àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ yóò rí ìgbàgbọ́ yìí o á ah, ojú àlọ́ rẹ̀ tọ́jú dákùn ọ̀rọ̀ ni mo fẹ́ bá a yànnà náà ṣe rí ọ̀rọ̀ crossover prayer tẹ̀sọ̀ yìí ah, inú mi dùn gan tó mú tẹ̀fẹ́ kọ́mẹ́ndà àwọn kan ṣe mọ̀ tábà máa ń sọ̀rọ̀ pé àwọn lágbájá yìí tán ṣe yóò dáa tán ṣe yóò dáa ẹ má ṣe bẹ́ẹ̀ má jó tí wọn bá rí pé nǹkan yẹn yàtọ̀ kọ́lọ́n kó má ṣe ìran lábùsí ẹ̀dá àwọn nasfat wọ́n dàbí tí wọ́n ṣúọ̀ ìmọ̀ bóyá àwọn kọ̀rìbù náà tàbí tí nasfat ṣúọ̀ fún mi pé wọ́n ní àwọn ò ṣe prayer ọdún Christmas tó máa ń ṣe wọn ṣe é máa wọ́n à ṣe ti ti first january december thirty first náà sí january new year wọ́n à ṣe mọ́ wọ́n sọ pé àwọn ò ṣe mọ́ pé kò sí nínú ẹ̀sìn ọlọ́run ah, ọlọ́run ṣáà san wọn lẹ́sàn-án rẹ̀ ọlọ́run ṣáà dúpẹ́ fún wọn ṣùgbọ́n ọlọ́run kó ṣàlékún ìmọ̀nà rẹ̀ àti dáadáa rẹ̀ fún wọn kó ṣe fún àwa náà kọ́lọ́run kó jẹ́ kí a rí ojú rẹ̀ ọlọ́run bá gbogbo ọ̀nà táfi rójú rẹ̀ ọlọ́run kọ́lọ́run kó jẹ́ kí ọ̀rọ̀ fún wa ṣẹ́rí wọn mùsùlùmí tí wọn náà bá tó kú tó ń ṣe bẹ́ẹ̀ ṣe pé òun ní òun gbàwẹ̀ àbí òun ṣe crossover night eh, crossover prayer so kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o nínú ẹ̀sìn wa o ẹ̀dàkùn náà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé ẹni tí ó bá ń tabarí èèyàn bó láti mọ̀ pé ó nídìí rókèà ni wọ́n ní pé bóyá èèyàn lọ sọ síta nígbà wá ní àwọn olójútó ààrẹ rẹ̀ yìí so àwọn gbogbo nǹkan làwọn ṣe àwọn ọmọ kò yí àwọn mọ́ wọn pé ah mi ò pé kí ní ti bí ó ti wà spiritually nìyẹn àbíkọ́ jẹ́ pé nìyẹn a ti sọ síwájú ẹni tó bá tẹ̀lé mi láti bẹ̀rẹ̀ gbogbo ti sọ́gbà àwọn àpẹẹrẹ tí yóò rí bóyá ẹni yẹn kò rọrùn fún un wọ́n sì rí pé ah, àwọn òmójútó ti ń ṣe é àti ń sanwó ra wọn rán àwọn òmójútó ti ń ṣe é so wọ́n ti ṣàlàyé àwọn yẹn síwájú ìkọlọ̀ kó lọ́ ṣà dúró ti wà. bákan náà ìyẹn lè ṣe lókè àná tí pé èèyàn kàn fúri pé kí n kàá kí n fi ṣe ìṣọ́ra ìyẹn lè ṣe náà kò sí tó burú mẹ́ òun náà la pè ní wìkọ́yà so a pè ní wìkọ́yà ní pípé we prevent so a ti pè kan ní ìlàjì òun èyí tí yàn fi kí hàn méjì náà lọ́wọ́ nínú rúkìá wallahu a'lam. nam ẹ ti wọlé. Wàlékùn sọ́lẹ́wàmù wa rahmatullah. Ẹ káàbọ̀. Ẹgbẹ̀rún sọ̀rọ̀ kan ó ti tó ìjọ mélòó kan báyìí. Ẹyẹ tí ò bá kírun nípa ti àlòsùn náà. Wípé Ọlọ́run nígbà rẹ̀. Hmm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni pé tí o bá kí bá nẹ́bí ṣe máa bẹ́ẹ̀ni. àwọn yòókù tó wá kí ọlọ́run tó olúwa ló ní ló ní pé o bí ṣe ń kí ní ma tí mo á ní tẹ́ bá rọ̀ lé gbogbo èèyàn láyé tí ń kí bá níbi ṣe ń kí ẹni tó bá jálù súnà ní kí bẹ́ẹ̀ o tó ti yé tí ń sọnù. Ah. àwọn ẹni tí òun láti àlù súnà kan. adúmọ̀ ṣe èèyàn fẹ́ kírun lè ṣe ojú wọlé kò kírun ó tó da wọlé kò kírun ẹ ó da wọlé ń kírun ń bá fẹ́ ní ọ̀rọ̀ mi tó sọ kẹ́lẹ́ pèmí sẹ́yìn kìnnìkan jọ sọ́sẹ̀ gbọ́ náà. Wàlékùn Mùsùlùmí wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Kílẹ̀ àwọn ayé àti mọ̀ kà. Kí tó tó kà sí? Fórúkẹ́ àbí? Oyin olókè dáadáa mo ti gbọ́. Nàmtọ́ ni kí bá wọn sọ ni pé mo sọ pé ayé tẹ̀yìn ẹ bá sálọ̀ látán yóò ka Suratul Fatiha yóò ka bákọ̀rọ̀ láti alifilami ọdí àyà karùn-ún kòrìsí yìí amánà lẹ́yìn ìgbà yẹn kúlẹ̀ yọ kàfírún mẹ́ta kúlẹ̀ ọlọ́ọ̀ mẹ́ta kúlẹ̀ fúlẹ̀ falak mẹ́ta kúlẹ̀ fúlẹ̀ bí nọ́ọ̀sì mẹ́ta títàn làwọn àyà kọ̀rọ̀ àrùn sí wọn káàmì nìyẹn. aleykum salaam. ẹ ata àtúntò ló ń sọ látara gbàdú. àwọn tí wọ́n rí mọ̀ ẹsẹ̀ súnmọ́ pé ọmọ wọn máa ń wọn máa fàgbà níbẹ̀ ló wà yíwà láìlẹ̀ àti wọn máa ń kí àtàwọn ọmọ tí eh, ó ẹ ẹni ẹ wo ṣe rí kódà àlá akàn tún gbé jìnnà ni wọn máa àlá ṣe. Mm. mo rí ẹni tó ní phd phd mo rí ẹni tó ní ẹ ẹ eh. pé ń sọ ń <laughs> <laughs> náà mo mọ̀ kẹ́tì sọ kì í ṣe pé tẹ́síkíà nìyí o ọlọ́run ní wà láti lọ́ọ̀kú ọ̀hún sàkó tòun ti bẹ́ẹ̀ náà ìsọ pé lágbájá ṣé àṣé ẹnìkan ní jẹ́ alùsùn náà ni anybody ni mo máa ń sọ ká yìí sì gba fọ́ọ̀mù rẹ̀ dúnímọ̀ ìlànà súnà nábì náà ní jẹ́ bẹ́ẹ̀ ó kọ́ lé mi kọ́ ni ọkọ̀ bàbá mi kọ́ ni alùsùn náà ó ti yé so ẹ ti wọlé mi gbọ́ yín ẹ sọ̀rọ̀ lọ́tọ̀ pé ọ̀dà. Naam. Aleykum salaam. Ẹ kó níbi rédíò yín. Abdulmumin ni láti Sango. Naam, ẹ káàbọ̀. Naam, ọlọ́run bá pẹ̀lú. Láàrin ìrìnàjò náà. Naam. Ẹ nípa ti ìgbésí ẹnìkan yìí ẹlẹ́ẹ̀kan yẹn. Abẹ́kẹ̀ tó tún fúlẹ́rì sàn dáadáa. Ilé iṣẹ́ ẹ̀ka sí rẹ̀ àti ìgbésẹ̀ ṣe wọ́n ní máa dáwọ́lé ìwẹ̀gbẹ́ wọ̀ ọ́n kò nídìí ẹ̀ gíga. bẹ́ẹ̀ ni náà là ń ṣàlàyé fún wọn pé tábà sọ pé kéèyàn kéèyàn bá lò sínú ṣe ń kì èrí ni a fi ń sọ. ẹ ẹ wàá tó ṣàlàyé fún wa. ok ok ṣe rí ẹnìyàmọ̀tò mi ní ànábì ní sọ̀lú kàmárọ̀ àìsàmúní ó sọ̀lì ànábì ní kírun gẹ́gẹ́ mò ṣe ń kí so bó ṣe wọ́n ń kí wọn wá ní àwọn tẹ́ lè wò tó ń kí bẹ́ẹ̀ ẹ̀lọ́lẹ̀ sí ti yé báwọn ìyẹn ò túmọ̀ tẹ́síkíyà wàláhì kò túmọ̀ tẹ́síkíyà kò túmọ̀ tẹ́síkíyà pé yàn ń fọ ẹnìkan wà bẹ́yìn sọ pé ẹnìkan lọ́dà ńlá lọ́wọ́ tó sọ̀rọ̀ fún wa wáyé kúrò sọ̀rọ̀ àwọn kúlọ̀ àbàkẹ́tù. ìjọ ìṣẹ̀lẹ̀ ń bọ̀ ọ̀rẹ́ rẹ̀. nígbà wọn yóò sọ̀rọ̀ bàkàrà. wọn náà ìdíje ìdíje ìṣẹ́ ti ìṣẹ́ ní àpájẹ́lẹ̀ ọ̀gá nígbà àwọn ènìyàn wa. lọ́wọ́ àrùn ọlọ́kàn. wọn náà ìmọ̀lẹ́ ìṣẹ́ tó tó bá lẹ́kọ̀ọ́ àtàlóòjù ayélujára lórí. ẹ̀ kúlú fún àlọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ìwé tó bá wá nínú àtúnṣe pé ìwé ọkọ̀ rẹ̀ ti bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lọ́wọ́ bó ṣàánú wa ìzákùrọ̀ kan. Náà mẹ́tí wọlé. Wàlékùmù sọ́lá. Ẹ pé ètò náà. Alhamdulillah náà bàbá mi tẹ̀yí síwájú. amin láta lónìí. Tọ́ òkè, ó jẹ́ ohun ìkàlẹ̀ Ẹgbẹ́ kan ìbéèrè tí mo ṣe rẹ́ béèrè ni pé mo mẹ́ta ni bàbá èèyàn ń sọ níbi wà sí lórí pé a lè jẹun àwọn kírísítẹ́nì, a lè jẹun àwọn kírísítẹ́nì. Tó gẹ́gẹ́ bí èmi náà ti jẹ gbọ́ pé nínú àdìsí wọ́n ní ẹran tí èèyàn pa ẹgbẹ́ orúkọ Ọlọ́run sí èèyàn jẹ́ wọ́n ń wò pé ṣé gbogbo àtúntẹ̀ ìdí ń gbóúnjẹ fáwọn èèyàn ṣé gbogbo wọn ni wọ́n ń gbókọ ọlọ́run sí àti wọ́n ń gbé bá àwọn mùsùlùmí láti bá wọn sí dákùnmọ́fẹ́ ìṣàǹfà ọ̀pọ̀ sí ìlérí. kẹrin ní ṣókílérí ọ̀rọ̀ oúnjẹ tí kò bá ṣe inú ọdún kọ́lá kí christian kó mú ẹran kó má dé kó dú fúnra rẹ̀ báyìí ìyẹn lè jẹ́ wọ́n pa ẹran ìyẹn lè jẹ́ tí kò kì í ṣe inú ọdún rárá ìyẹn lè jẹ́ kọ́lá ibùn jíù ìyẹn lè jẹ́ so kò sí controversy lórí yẹn rárá rárá rárá tọ́lá Qur'an wà tó sọ yẹn direct ni so wa ta'amul ladhina utul kitab hillun lakum wa ta'amukum hillun lahum so ta'amu níbẹ̀ yẹn ọlọ́run ni oúnjẹ wọn ẹ lè jẹ so kí ni túmọ̀ rẹ̀ ni pé nǹkan tó bá dú tí ẹ bá fi lè jẹ nǹkan tó ń dú ní tí wọ́n bá ṣe náà ìyẹn lè jẹ́ nìyẹn so àmú nínú ọdún wọn ló ní controversy nínú wípé wọ́n ọdún wọn o ṣe lè jẹ́ àbẹ́ lè jẹ́ so èyí tí ó rinlẹ̀ jù sí èmi òun náà ni pé ká má jẹ́ ó ti yé ká má jẹ́ tí ìbá ṣe tètè nínú ọdún yẹn tí wọ́n lọ wà ẹ̀lẹ́m náà. Mo hmm. káwọ̀. Ẹ ṣé yọ̀rọ̀ tẹ̀ fún ètò tí a lè fi náà? Ètò ìpìyàn. Ṣé gbogbo àwọn ẹgbẹ́ jẹ́ mùsùlùmí pé kí n hmm. ṣe yọ́mà? pépèpè sí náà ni. Hmm, pépèpè sí náà ni. mo gbádùn bẹ̀rẹ̀ mo gbádùn bẹ̀rẹ̀. àwọn kan ní ẹlẹ́ẹ̀kejì ìjẹ́ nínú àyà france ní sọ̀rọ̀ ètò christian ajẹun hmm. kámẹ́jẹun hmm. ṣé ọlọ́run ẹnu ayọ̀ títọ̀ àti báyìí o tó bá ti dèrè báyìí ẹ má jẹ́ tó wà nù koran bẹ́ẹ̀ ni àdúgbò àwọn ọ̀la. náà ìbéèrè àkọ́kọ́ ní ṣé gbogbo ẹni tí ń jẹ́ mùsùlùmí náà kọ́ ni alùsùn náà ni wàláhì gbogbo tó bá jẹ́ mùsùlùmí náà là alùsùnà ìsìkòtò jẹ́ alùsùnà àmọ́ fún ara rẹ pẹ̀lú àdìsọ́kàn rẹ pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ pẹ̀lú ìgbésẹ̀ rẹ ló ń kálukú wa fi yọra ẹ̀kú mi pé èmi ò sí mẹ́wàá ní ṣẹlẹ̀ yìí sí súnà náà ni ẹ máa wò lápèjú ẹnìsìn níta ọlọ́run bá sọ ní pé ọlọ́run wà lókè àlà àrùsì tọ̀ n ti ń jẹ́ pé níta nẹ́bí gbé wa fún wa ní tó ní súnà tó wá fẹ́ ṣe ṣé ó jọta nẹ́bí báwọn wọ́n wá sọ pé ah eléyìí ó ti àdìsọ́kàn yìí kìí ṣe ti alùsùn náà tà nẹ́bí lélẹ́yìí ibùmí ló ti gbà lọ́wọ́ báwo yẹ ti ń yà lóríṣiríṣiríṣiríṣi tó fà ní bẹ́ẹ̀ lọ́rọ̀ irun bẹ́ẹ̀ lọ́rọ̀ dáadáa bẹ́ẹ̀ lọ́rọ̀ gbogbo ẹ̀ bó ṣe rí nìyẹn gẹ́gẹ́ bí orí mídíà tí a wà. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì olúwo ló sọ ẹ̀rí kó generalize ẹ̀ tí wọ́n tó pa ẹ̀tọ́ ni so látara ẹ̀ náà ni wọ́n á rí pé nígbà míì táwọn sọ̀rọ̀ bá wọn láyé tó bá mú ẹ̀bùn wá fún wọn ní àsìkò tó bá jẹ́ àsìkò ọdún wọn kì í gbà tó bá jẹ́ àsìkò ọdún ni wọ́n máa ń gbà tí ìbá sàsìkò ọdún wọn gbà kódà mẹ́sì sọ̀rọ̀ sọ́nà máa ń gbà tó bá jẹ́ pé kì ṣe àsìkò ọdún so n tí àwọn ọ̀rọ̀ afáǹṣe lálàyé nípa ọ̀rọ̀ yẹn nìyẹn wọ́n lọ wọn lẹ́mu. naam. àwọn àlékún. aleykum salaam wa rahmatulahi wa Ah, ó dàbí pé sáàmù mákìrì tó ẹ̀ náà kò ní sí ẹ̀yìn ètò ẹ̀rọ àkọ́tọ̀ ọlọ́run ah, zero eight one zero three three five one five one nine so zero eight one zero three three five one five one nine àpótá àṣàfihàn lágbègbè assalamu alaikum warahmatullahi wabarakatuh.